mà tún ti ń di ariwo nínú ìjọ tó tóbi jù gbogbo nàìjíríà ìyẹn ìjọ the redeemed christian church of god nígbà tí alákòóso àgbà ìjọ náà pásítọ̀ Enoch Adéjàre Adébóyè tó ti ṣe ìkéde àti òfin tuntun fún gbogbo àwọn pásítọ̀ inú ìjọ náà pàápàá àwọn obìnrin pé láti àsìkò yìí lọ èyíkéyìí nínú wọn tó bá ń kun nǹkan sójú tó lóyìnbó ń pè ní makeup tí makeup náà tó dẹ̀ tóbi tó lé agbára wọn gbọ́dọ̀ jẹ́ kó orí pẹpẹ ìyún ọ̀tà ṣọ́ọ̀ṣì wọn mọ́ ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ní pásítọ̀ Enoch Adébóyè ẹni ọdún méjìléní ọgọ́rin eighty two years of age Enuma tako àwọn obìnrin tó máa lo makeup tó sọ̀rọ̀ sí wọn pé bí ìgbà pé èèyàn ṣe ṣiyèméjì lórí ìṣẹ̀dá tọ́lọ́run dá èèyàn ni nítorí pé makeup náà kò yẹ kò ṣe nǹkan tó yẹ káwọn obìnrin máa lò nítorí pé ó ń yí ojú wọn padà sí èyí táwọn èèyàn kò ní mọ̀ ṣá ò nígbà tí bàbá náà tó tún jẹ́ ọmọ bíbí ìlú Ifẹ̀ wàrà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń gbé òfin tuntun jáde Enuma ti jẹ́ kó dìímọ̀ wípé láti àsìkò yìí lọ o kí gbogbo àwọn pásítọ̀ inú ìjọ rìdíìmù káàkiri àgbáyé kí wọ́n lọ sọ ọ́ dòfin pé obìnrin kóbìnrin tó bá ti ń lo makeup tó ń tóbi ìyún makeup tó ní agbára táwọn obìnrin pè ní heavy makeup tó kù sójú wọn àgbọ̀dọ̀ jókòó rí pẹpẹ mọ́ débi pé yóò wàásù tàbí kọrin ó lélẹ́yìí ti di òfin ó sì ti di àṣà láti òní lọ nínú ìjọ rìdíìmù bákan náà ó tún ní gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ pásítọ̀ lásìkò yìí tó jẹ́ pé oríṣi irun burúkú ni wọ́n ṣe sórí pàápàá irun braiding ó ní láti àsìkò yìí lọ ó ti dòfin náà wọn ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n pọ̀ àṣù lórí pẹpẹ ìjọ rìdíìmù mọ́ látìgbò àti pásítọ̀ adébóyè tó ti kéde òfin tuntun tán ṣe yìí láriwo mà ti sọ tó ti jẹ́ pé ń ṣe ni àwọn èèyàn pàápàá àwọn kìrìsìtẹ́nì náà tún gba ọ̀rọ̀ náà máa ra wọn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára nítorí pé báwọn pásítọ̀ kan lórí ẹ̀rọ ayélujára ṣe ń sọ pé bàbá náà àṣejù ti ń pọ̀ ju ipé àwọn òfin náà ó ti ní agbára jù bẹ́ẹ̀ làwọn pásítọ̀ kan sọ pé nǹkan tó dáa ẹni bàbá náà ṣe àti pé òfin tó dára gidi tí ò sí tó takò rárá nínú bíbélì àwọn ènìyàn ṣe tó sì jọ pé dàsìkò yìí ni wọ́n sì ń fa ọ̀rọ̀ náà.